ọjọ́ ẹtì ọjọ́ ẹtì ọjọ́ ẹtì ọjọ́ ẹtì means Friday ọjọ́ ẹtì means Friday jẹ́ ká ṣeré ní ọjọ́ ẹtì jẹ́ ká ṣeré ní ọjọ́ ẹtì.